fẹ́ fún ọlọ́wọ́ bá aláàbò jùlọ. à ń tọrọ ìdí àti ìjọ fún ọ̀fẹ́ wa ọba olùfẹ́ wa olùfẹ́ wa àtiwájú wa àníbi wa Muhammad sọlọ́wọ́ àwọn ọmọ ọ̀sọ̀rọ̀. ìfẹ́ ọlọ́wọ́ ọ̀gbọ̀n ẹ̀mí náà tàwọn aráàlú àtàwọn ọ̀sọ̀ àbẹ̀rẹ̀ ọba tó sáré àwọn náà lọ́wọ́ òbí wa àtàwọn afọ́ àwọn àtàwọn ọ̀gá wa àti gbogbo àwọn àti máa lọ́kùnrin wa lókè lọ́mọdé àti lọ́dà àbúdá àpamọ́ ìlú àbúdá ẹ̀ta òkè àná tí lọ́dà fún ìṣẹ̀dá lẹ́kọ̀ọ́ ọdún oní àníyẹ alcohol fulfil ara àtijọ́ àti àlàyé tó láǹfààní fún wa lórí síra ìlọ́lọ́lọ́kà síra bàbá wa Muhammad bin Abdul Wahab ìjáde tó bí sí àfáà wa àgbà Muhammad Salih al-Husayni tó ṣe lè ṣẹ́rọ̀ wò ní kọ́ wa nípa ìmọ̀lọ́run lọ́ka àti ìgbà ìdáàbòbò wa kò ní ẹbọ ìdáàbòbò wa kò ní ẹbọ lọ́sọ̀tún wa ní ọ̀sẹ̀ mọ́ ọlọ́ọ̀bà ẹ̀kọ́ dáadáa kọ́ wa lọ́wọ́ náà ní ìbára ní àti ìtẹ̀lé bí ìgbàna àbẹ́lẹ́ lọ́wọ́ ìjà kábọ̀lẹ̀ kẹ́kọ̀ọ́ ìgbà báàbò tó wà nípa tí ọlọ́run ti ẹ̀fẹ́ tó ti jẹ lọ́wọ́ bá ibi sàárè ẹni rẹ̀ nítorí ẹni tó ti wò ní ìsílọ́wọ́ bá níbi sàárè ẹni rẹ̀ pẹ̀lú àmì ẹgbẹ́ ààyè wà fẹ́fẹ́ṣà báwọn akọ́kọ́ mọ́tà ti lórí sàárè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá kọ̀ọ̀rọ̀ yìí wà. àbáyé ti mọ̀táyì àwọn ẹ̀kọ́ kọ́nù àlàyé dáàbà ti fún àwọn àdísí mú wá àlàyé tó wà ń bẹ̀ náà ni pé alòhùlà aláàkọ́m̀bẹ̀ ذكر الرسول صلى الله عليه وسلم في من بنى مسجد يوبا فيه عند قبر رجل صالح ان تقوم في من بنى مسجدا نبقى ان تبقى مسجدا يوبد الله فيه تقول وانس نوع ولا وانس ما فيه اما عند قبر رجل الصالح اما الاجب ساري بساري يعني ريكاني ولو صحت نية الفاعل كل بقى نية لدا انية لدا لفتي انية بقى كدوا ما با ẹni tí ọ̀tọ́ wa ń bẹ bàbá rẹ̀ وما إلى ذلك الأولى ما ذكر الرسول صلى الله عليه وسلم فيما بدأ المسجد يوبد في عند قبر الرجل الصالح أي تقوم في لك بمسلة تقوم في لك بسارية نيري ولو صحت نيته الفائل أقول نية أن تسيدا يوخذ من من, من من لعن النبي صلى الله عليه وسلم الذين اتخذوا قبور أنبياء المساجد yóò wà nínú àwọn tálábì sẹ́bìlì wọ́n ní àrídàgà yóò wà nínú àwọn tálábì sẹ́bìlì àwọn tí wọ́n mú sàárì àwọn ànẹ́bí ọlọ́ọ̀ba ní mọ́síláàfí fúnni wọ̀láwọ̀ sọ àtúnyẹ tó fa ẹ̀ kó ẹ̀rọ tó kóṣù ká ní àníyàn rẹ̀ dé àníyàn rẹ̀ dára fi ṣe kí ọlọ́wọ́ wọlé ìdájọ́ bá fún mẹ́rin náà ìdájọ́ tó fún mọ́ ìtì ìṣẹ̀lẹ̀ yẹn kí sùúrà táà ní pé ẹgbẹ́ sàárì wọn sí wọn kọ́ máa ṣe fàábà amàlá àtàjù ìlànìyà ti irú iṣẹ́ báyìí kò ní ìdàníyà lẹ́annáhù mọ́álàkọ̀ bí mẹ́lẹ̀ lọ́fẹ́ iṣẹ́ yàrá fẹ́ wò iṣẹ́ ẹ̀gá fi hàn pé kọ́lọ̀ bá níyàn dáa dáàmà nǹkan méjì náà là máa wò gbogbo iṣẹ́ tí yẹ bá bẹ́ ṣe nǹkan méjì náà ní fi wọlé tọ́kọ̀ bá dáa tí kejì bá dáa ọ̀kan ẹgbẹ̀ òwúlò gbogbo iṣẹ́ islam wọ́n gbé lórí ṣòwòtò méjì náà ni al-ikhlas wal-mutaba'a al-ikhlas wal-mutaba'a kí ẹ sí pẹ̀lú àdíyẹ tó dáa aláàkọ́ni wal-mutaba'a kí ẹ wá sí bá nàbí islam ti ṣe ó àtàníyàn dáadáa fún fẹ́ sí náà bá ní irú àwọn nǹkan tó máa ń yàwọn náà fílà kan wọ́n kọ̀ sí stíbla wọ́n kọ̀ sí ọ̀tún wọ́n kọ̀ sí ẹ̀yìn báyìí wọ́n kọ̀ bá a ní àwọn àlejò àfikàtọ̀ àlejò ìbàdí pé àwọn fẹ́ kọ̀gùn sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àmọ́sí ẹ̀mọ́ yẹn ọ̀dà títà láwọn fi jọ òdì ìtàníyàn bá dáa tíṣe ọ̀bá ọ̀bá dáa òfo ni أساسين الإخلاص والمتابعة لكو جوي 14 hours vitamin báwẹ̀ 14 hours láfin báwẹ̀ ni súnà ní sọ́nà sọ́nà pé agbáwẹ̀ mẹ́tàlì fíjì bá ti yọ àbí tí òun ó fi wọ̀ kí o wá lọ ma fi 20 hours báwẹ̀ àmọ́ ma bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ lágún mẹ́jọ àárọ̀ ọmọ àásìnú lágún méjìlá alẹ́ ó láwẹ̀ pẹ́gbẹ́ àsìkò tó lóye ọ̀pọ̀ jù tó ní 14 hours yẹn lọ àbí ẹ̀kọ́ ni àmá kò ti dáàdì pé tuntun lọ́ọ̀lọ́ọ̀bà mímẹ̀ pé tuntun lọ́wọ́ mi ti fine ó ti lọ́wọ́ àti pé àníbi sáà pé kí ni inna Allaha la yanzuru ila suwarikum wala ajsamikum walakin yanzuru ila qulubikum wa a'malikum ọlọ́wọ́ bọ̀ ní wo gíga ayé àbí kúkúrú yín àbí púpọ̀ ayé àbí sísan ara yín nítorí wọn bá wọ ní pé ila qulubikum ọlọ́wọ́ wà níyàn yín wa amalikum àti ṣe ẹyin bóòlù àníyàn ìṣe rí sáàníyàn ẹ̀dá lẹ́yìn náà tí sẹ́yìn bá súnà ọ̀tún ó di wà wallahu ta'ala alam ó sọ fún yí pé ẹ̀rọ àwọn oníbídà rẹ̀ ọláyé ẹlòmíyàn ní with all sincerity ní ṣe wọ́n kò bèsí wà ní kẹjọ kan àti wọ́n kọ́ sí bídí àwọn ẹ̀yẹn náà ká tó bẹ̀rẹ̀ ẹ bá bèèrè question àwọn àwọn dam question èmi kí n ti wá rí kìtìmá lọ ní ọlọ́run fàbàrítà sí mọ́ wá jókòó ń bẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ bídẹ̀ àwọn ọ̀kan nú wọn náà tó ń ṣe kíní síkiri la ilaha illallah rabbul haqqul la ilaha illallah mọ́lùkù akùnmù rínú la ilaha illallah nǹkan sí báyìí nǹkan sí báyìí nǹkan sí báyìí la ilaha illallah mọ́lùkù ẹ̀rí pé tẹ̀mítẹ̀mí àdínú ọkàn rẹ̀ o àmọ́ ètí tẹ̀mítẹ̀mí níbi ṣe àmọ́ nílẹ̀tún náà síbà talọ́bẹ̀ talọ́bẹ̀ ó di ẹ̀lẹ́gbọ́n nínú ọkàn rẹ̀ bọ̀ ẹ̀rí pé káì onímọ̀ ọkọ̀rin fún àwọn yúmbà tẹ́sínà yúmbà gbàdàgbà ń wọ́n wá sóògùn mọ́ ọ̀ṣọ́ wọ́n kọ̀kọ́ sọ pé yúmbà tàbí yúmbà ọ̀pọ̀ àgbà Ismail alẹ́bíyọ̀sù ó ní yúmbà sí wọlé ìbílẹ̀ ọlọ́run bá kó sí àmì ẹnìkọ̀kan wa àníyàn lè dá àmọ́ sí àbábá tó nà mú òfú ni dandan kani ya da kristiyan su ba sunna mu ulmu za su kani ya wada kristiyan wada mu wala ba na'am wani لو صار نية الفاعل فإن الحكم قلك على مجرد سورة شيء لاو سورة شيء لاو فهذا أمر لا يحتاج إلى النية إلا يكون ذلك أتى غير النية له لأنه متعلق معلق بمجرد فعل شيء لا هو شيء لسما فنية يوثر في أعمال الصالحة نية إما سلالة استودع شيء يودع أهلية نوادع وتصحيح أكبر شيء سجلالة فياته ويوثر في أعمال التي لا يقدر عليها ويؤتى أجرها هنا ويؤثر في الأعمال إما شيء نية ما نلقى نقع وشيء لا يقدر عليها التي التي لا يقدر عليه تقوي اني كببوره باي ويؤتى أجرها تقوي ان بينه باباي ليلى عسى هو يا وما اشبه ذلك التوجب بيرو بخلاف ما أولك على فيلم مجرد إليه تقوي اتهي لفهو فلا حدث فيه إلى النية إليه يقول لك أنت ونية أي لو كان يعبد الله كاكو كاكو ينسلون با ولو كان يريد تقرب إلى الله كاكو ينفاك سمولون با ببناء هذا المسجد pẹ̀lú ìkọ́mọ̀ sáàfí ní sílọ́ ọlọ́rin sí bẹ̀ àbí ọgbẹ́ orújú ọlọ́ọ̀bá ní bíbí náà yá adàmọ́sì yóò tábàrí fi ma yíwá ilé ìlàmọ̀ alámàrí ẹ̀yọ́ wà mí àwọn tí wọ́n sí pẹ̀tẹ́bílé ó dé وبالنتيجة سيئة أبو أبوني وتجدي الذي تترب على ذلك ثم وهذه نقطة تدرج منها إلى نقطة الأخرى قالوا بس بسعي عابس بسعمين بهم وهي تهذير من متشابهة المشركين هناني كيف هو كسرع كما قتيا وشبه وإن لم نقصد الإنسان متشابه kódà bó wò láníyàn àti sí ẹbọ ó wò láníyàn àti kọ́sí àwọn ọ̀sẹ̀ bọ̀ a máa ń tó ń ṣe ọjọ́ tákìní àwọn ọ̀sẹ̀ bọ̀ mo sọ fún gbogbo àwọn òsàtẹ́rì gbogbo àwọn òsàtẹ́rì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó níbi tóbi sọ́jọ́ sára kúlẹ̀ bọ̀ ó rí pé ní ìrìkẹ́ tó ẹ̀rẹ́ bá máa rántí ẹ̀ ọ̀tá tó fọ́ sàníyàn ó dí oyè tàhàzírò min mutashá mushrikin in lam yuqsad insan mushabaha wa a hadhi qad yukhfa ala ba'd na ilé ní ìpamọ́ fún àwọn èèyàn káwọn mọ́mọ́ di tó dín kan sẹ́lẹ̀ àwọn ní ìpamọ́ fún àwọn èèyàn عايز يظن أن التشبه إنما يهرم إذا قفزت متشابهة كي كي يسين كقدر تعوكا أقبل يبقى لعنى يقول في جواني والشرع وبين شريعة الإسلام إنما هلك علق الأمر حكم بالتشبه أنصوا على ما رئيسه مكنه في الجنكان أي بأن يفعل ما شبأ فيهم كوسه وشتج ما شئوان سواء قصد أو لم يقصد ولا نيابه أفق ولا نيابه ولهذا قال العلماء في مسألة التشبه ilu mọ́ àfáàfẹ́ ń pa kí ìwọ̀n sí kọ́kọ́ jù tàwọn kan wà ní lẹ́m yẹ́nà ò dáàlì kọ́lá bí ò lánìí abẹ́ ìnà ti ṣàbò yá sílẹ̀ mẹ́gbẹ́lẹ́kẹ́ sóra àfijọ́ ẹ yọ́ sílẹ̀ gbá àpèjúwe sóra ẹ ẹwẹ̀ dábòrò ẹ̀ sàbí kan sọfá nàbí Muhammad ní yá Rasulullah wọn fẹ́ ju ẹran níbi òkè ń bẹ̀wò sí àwọn gbọ́n ń bẹ̀ láì jà ìlíyà táwọn kan máa gbé ọ̀nà ń bẹ̀ láyé jẹ́ àìléyà onírárá ọ̀ lámì ló lè dùn àwọn afẹ́ra ní ìtàlẹ̀ ìgbè tẹ́pà àwọn kan máa gbé ọ̀nà ń bẹ̀ yìí àlẹ́ ó fẹ́ kọ́ náà ń tẹ̀sán lọ́wọ́ báyìí àmọ́ pà àwọn kan máa gbé ọ̀nà ń bẹ̀ kún bá àjùjọ wọn pé òun náà ń gbé ọ̀nà báwọn olóòtà ti máa gbé ọ̀nà ń bẹ̀ ó ti yẹ yín kó bá àjùjọ wọn pé kó فإن قيل قائد إنما الأعمال بالنيات ألي توارج ما ذكرنا ألا نتوه ألا نفعني إسلام به أن ينقلون به بوني قائد إنما الأعمال بالنيات بوني يعني قائد يقول بل أو أنيارني فهل تعارض ما ذكرنا كتاكو داوي الجواب إذا لا تعارضه كتب داوي لأن ما علق بالعمل ثبت láwọ ọkùnmọ̀ inú lámìyànà òfin tó díwájú ọmọ iṣẹ́ ó ti dúró lórí ìdájọ́ rẹ̀ kódà bí ọba láníyàn sí ẹ̀yìn kàṣíyà muharrama lápẹjúwe kàṣíyà muharrama bí àwọn kan tó ti ní haram káàsì ní haram gẹ́gẹ́ bí gini ka zihar gẹ́gẹ́ bí gini ti zihar mo fi ẹ̀yìn ìyá mi lélẹ̀ nù ó di ẹyin ìṣe báyẹn haramu tó pẹ́ bá àníyàn mi ọ̀dà àmì ìdájí ìlú rárá o wọ zina àbí àti zina ọmọ asùbà àti dọ́jọ́ báyẹn kí n ṣe zina bó ní àníyàn ń dá àníyàn ní pé orí kóbìnrin ọkọ ti kú àtijọ́ yìí kò fẹ́ ní súnmọ́ máyìlá zalik ló ń fi orí bá ṣe zina ara o àníyàn ó lọ́jọ́ lómi o alẹ́ ó ṣe zina ó ṣe zina o di wa kusibe a niya na a niya ole bɛ dami o. ime wulaw miyi ɔmayela dali musa fɔlɔ ye wulaw ma. afeelụ niyaa keji a naan yiwo anyi tema afeelu ɔgale ndu amuru finzari ti n'akpọ fuu anyị maa ojwi a jiri ka ya awụwa emegi k'a ya a àti bínú àlámàrí lórí ẹ̀ mo lè yóò tó hàdù ní kọ́ọ̀lù yìí wọ́n sọ́wọ́rọ̀ fi tilka suwar wọ́n yà àwọn àwòrán tẹ́ rí ẹ̀ sínú ẹ̀ ọdún yìí láti ẹmọ ìdá kẹta àárín suwar mu'azzama àádá pàápàá jùlọ jọ pé àwọn fọ́tò wọ́n ń والعبد أبي فتو بابا والآخر بما يا وأما بأنكو أو شرعا أبن با شريعة مثل أولياء أبي ولي الله باكا والصالحين أتي أواني ريكا يبدو على أنبياء بأنبياء الله باكا وما أشبه ذلك gbogbo ilé ìṣẹ̀lẹ̀ àkọ̀fúnwà olùwájú bá ń ṣẹlẹ̀ àkọ̀fúnwà gbà ànábíọ́ náà ma mú bí i afútó rárá ọ̀ ẹnẹ́kọ̀ọ́ bí i ara fútó rẹ̀ kọ́lọ̀ bá níyàn rẹ̀ dáa ìyá fọ́tò sínú ilé ìwò haramun ó yẹ ìyá àwòrán ìyá image haramun asálìsá ẹlẹ́ẹ̀kẹta al'ibradu mubalagati ìṣẹ̀lọ̀sẹ́lọ̀ sí zalik ẹjá wo báyìísílámù sí mọ́rọ̀ yẹn lágbára àníbìsílámù mọ́rọ̀ yẹn lágbára kayfa yubayyin lahum hadha bíjín sí àlàyé ilé fún àwọn aláàkọ́ fún أولا نبي سلاي فوان قبل سلاي لي فوان ثم قبل موت بخمس لينا كدو سلاي سكب جمانو أوتنما كما قال ما قال صندوق ثم لما كان في السياق ما تنتي بجنبولاري وتنصروا سورة سورة سورة فون لم يكتفي بما قد تقدم كذو كنت سلاي بجيبيع اما كمبيوتر اما يا هيريو òun gbàgbọ́ gúdúmánù lọ sàlẹ́sì ó tún máa tó tún sàlẹ́sì ló tún sọ kálẹ̀ àbọ̀ ọ̀rọ̀ ẹ̀ ti tóbi tó lọ́dọ̀ àdébì sẹ̀sẹ̀lẹ̀ ó lè àmọ́sẹ̀ àárín àwọn àmùsùnmí tí wọ́n ya fọ́tò àwọn ẹni rí tí wọ́n kọ́ lórí àwọn sàárè ọmọ ìlà zárì ọlọ́wọ́ musa filamu náà ọlọ́mọdé àtẹ̀lẹ̀ fẹ́ nu ọlọ́ba ọlá qur'an al-karim ọlá aláìlélá وهذا مما يدل على حرص النبي صلى الله عليه وسلم على حماية جانب التوحيد ilé ń júwe fún wa nípa mímú ní pàtàkì ànábì sallallahu alaihi wasallam hẹ́rìs nàbí sallam aláhìmá láti dáàbò bo tawhid لأنه أهوانا من الشرك لأنه خلاصة دعوة الرسل تري àkójọ ìpìpì àwọn ànábì ọlọ́wọ́ bá ọ wà ní kíni bí tàwíìdì ni lè anna tàwíìdì ánàmù tọ̀á tí gbogbo iṣẹ́ ìtàlẹ́sì tọ́lọ́wọ́ bá توحيد لكوكو أقاب بوانيه والمعاصي ولو كبرت أهون من الشرك خميته كل بس يهتبي بس يهتبي أني أفويا جوكيني أفويا جو شرك له أني والمعاصي سابيا يسألون بقى ولو كبرت كل بتبي أهون من الشرك أفويا جوكيني أبوله أتى كان ابن مسعود رضي الله عنه elu mu abdullahi bin mas'ud muro yin abdullahi bin mas'ud fún àìpé àfáà nínú àwọn asọ̀hábà ìsọ bá yìí pé lè an ahàlẹ́fà billahi kadhiban kí n búra lórúkọ ọlọ́run ọba lórí lọ kí n sọ pé wallahi lórí lọ kí n búra lórúkọ ọlọ́run lórí lọ

ẹbọni wọlé harfi billahi kadiban ma'asiya àmà kí ẹ búra pẹ̀lú ọlọ́run lórí yọ eléyìí ẹ̀ṣẹ̀ ni wọ́n yẹ ahmed mina shirk òun ó fúyà ju kí ni lọ ó fúyà ju ẹbọ lọ ọlọ́mọsí ọlọ́sẹ̀ bọ̀ fàṣírkù amúrò àbúyìn jídẹ̀n tí ẹ rẹ́bọ alámàrí tó lágbára nífa wọ́n náà náà hadara ikhwanana al-muslimin àwọn wá ń ṣe kìlọ̀kìlọ̀ fáwọn ọmọ ayára kún wọ́n sọ́ra

واشغلوا بما خلق لهم وعم بيزي انتوا انتوا دانتوا تيوا wọ́n mójútó tí wọ́n dáńtorí tí wọ́n ní mójútó tí wọ́n torí ẹ̀dá wọn òun mójútó má ọlọ́run dáwọn torí ìbáadà ní mójútó bádà àmá ń torí wọ́n ilé ayé tí wọ́n dáńtorí tí wọ́n ní wọ́n múra sí ilé ayé gan lọ́nbọ́ sọ wọ́n ọlọ́ba fàámàtò náà ọ̀pọ̀lọpọ̀ mi nínú yìí al'an tajidu um mustaqilin bid dunya ẹ̀rí pé wọ́n wà bízì nípa ayé wọ́n máa lọ́ wọ́n máa bọ̀ nípa ayé wọ́n bízì nípa ayé wọ́n máa ronú nípa ayé lẹ́sà fi afkarihim illa dúnìyà àkòsí nǹkan mí sọ́wà ló ń bá inú ọpọlọ wọn ju kíni ilé ayé lọ ka'imin ka'idin na'imin mustaqidin wọ́n wà lórí dúró ni wọ́n wà lórí jòkó ni wọ́n sùn ni wọ́n dí ni ayé ayé náà ni wa hadha fi haqiqati naw'un min ash-shirk لأنه يوجب القفل عن الله عز وجل ولهذا سمى نبي صلى الله عليه وسلم من فعل ذلك عبدا لما توبد له تعبد له فأفضل بزان فيه وانتما سبيت ما ديارو فنكا كنت ديارو فقال تأس عبد الدينار ارو ديناري أصريبو تعيسى أصريبو تعيسى أبو درهم درهم أصريبو تعيسى عبد الخميسة أروا صو خميسة أصريبو تعيسى عبد الحميلة أروا صو خميلة أصريبو أما صو لو يربيكيني نتري أصو يقسم بل ميوليجا قالوا ما صوانوا نوبا ولو أكمل عبد على الله بقلبه ودواريه لحسن ما قدر الله في الدنيا الله أكبر tí ẹ bá mú ìrònú ẹ̀ ọpọlọ rẹ̀ tí ń bá ń ronú torútọ lọ́wọ́ ọba tí ń gbogbo ìpínlẹ̀ ìgbà tọ́lọ́ ọba lásìrò aláwọ̀ máa kó dúró láwọ̀ bẹ́ẹ̀ dúnìá wàláhì ntọ́lọ́ ọba sọ pé yóò jẹ tiẹ̀ yóò jẹ tiẹ̀ láyé yóò jẹ tiẹ̀ láyé fàdúnìá wọ̀ sí lọ́tún lẹ́yìn tẹ́lú gáàyà ilé ayé àtẹ̀gùn ní kéjì bí tá lọ́gàn ilé ayé àtẹ̀gùn ní tó ilé ayé tó wá tó jápẹ̀lá tẹ̀gùn kọ́ wá mú ní gáàyà ilé yẹn ń tọ́ sí mistake kẹ́yìsà mọ̀ jẹ́ àgáyà ẹni tó bá mú ní gáyà pé tájẹ̀ tó ń ga ní ilé oṣù orígun tiẹ̀ kẹ́yìsà tẹ̀jẹ̀ alù àgáyà wà ń tẹ̀lá tàbírí makamaka fi hà bó ṣe mú ní ibi tó ń lọ tájẹ̀ tí rẹ̀ tẹ́bí wọ́gbọ́n ọmọ àsìkò lò ń bẹ̀ ó mà àsìkò lò láyé yọ pẹ́ ni yẹ́ta yorùbá ni àsìkò yọ pẹ́ kọ ya àti gbogbo ẹ̀kọ́kọ́ kọpẹ́ فكيف تجعل آدايا وسرور ومعصوبة بالأهزان الله أكبر وكيف تجعلها قاية بلوز المدعين بقنقون بتون له وسرورها بين الدنيا الدنيا مسحوب بالأهزان أروا ما بعد الجنة بلا جنبنون لا تماري بعد الجنة الله ما بعد الجنة كما قال الشاعر إذا فاخر لبقى بيقول فاليوم لنا علينا ونيل جاء جين ويوم لنا الله جاء سوا ويوم نساء ونيل ما جاء جاء ما تما بان تما بانو جاء ويوم نصر جاء ما بنو نزاد وانو لما فالحاصل نجد أن النبي صلى الله عليه وسلم بو بؤس للتحقيق عبادة الله ربي ربنا بيدي لا تجكني لا تجمع في جوالك بعطون تانكني عباده ولهذا كان حارسا ايه رفض النبي صلى الله عليه وسلم بيجو على سد كل باب الذي يذوب الى الشرك لا تقول لك وسم والدي ابو فالرسول صلى الله عليه وسلم اذر من اتخذ قبور مساجد ثلاث مرات النبي صلى الله عليه وسلم كلفوها قد ممو اوان ساري النسلاتي من المتاح الأولى على في سائر آياته والثانية قبل موت بخمس لكن جنة تقضي تقول لي جمعنا تقول لي تتلمى والثالثة عند السياك ألا كيتا إما في إكدبا الله سبحانه وتعالى ما تسعنه الله بقدر بها لا رأي عبي صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ewu tó wà ń bẹ̀ tó wà níyà ẹ̀ òwúlò ń bẹ̀ hùn tó lè jẹ́ tó ṣe ọba mu ìwọ́n tó wà mọ̀ ń pa rẹ̀ lọ́ọ̀lọ́ ìgbà wọn fáwọn àbí ọkọ̀ lẹ́dà sí wọn àbí ọ̀sán òkúta mílíọ̀nù lábẹ́ tó inú kọ́kọ́ lẹ́dà sí wọn àbí kọ́ fóònù wọn náà fi ẹ sí ọ̀dà àbẹ́kọ́ yẹ ó di ìtúbàrọ̀ rògbò ní kó hùkú yẹ kó ń bẹ́ àbíkún ogun máa sí kọlùkọ́ sí gbòmì wallahu ta'ala alam ó di náà نعم السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته شيخ نعم àwọn gbádùn ọba yìí wọ́n jẹ́ káàdùn ọpẹ́ àmín àfi kítóbi náà àfi bí ọlọ́run lọ́ba àti àlékún àlàáfíà fún wọn gbogbo dáadáa wọn ọlọ́mọdé kó bàjẹ́ sọ ọlọ́run àbọ̀ ọlọ́run ẹ̀rọ̀kùn kó bá máa sọ wọn ní gbogbo ògbà a ti inú oṣù tá a wáyé àti bí ọlọ́run fún ẹ pé ọlọ́jẹ́ káwọn ọmọ wọn nàkún ní àdùbáríkà àti wọn gbádùn àwọn ṣẹlẹ̀ báyìí ah, wọ́n ti ń rí wí wọ́n ti ń rí bọ́ àìní rí bọ́ mọ́ ọlọ́mọdé tàdáwò fún wọn ọlọ́run dákun àlàáfíà tó kójú wọn ní kò bá dúgbẹ́ fún wọn pẹ̀lú arzikí àwọn táwa ń tẹ̀lé wọn náà tájọ́ mọ́ kí wọn àbáwà táà ń gbọ́ wọn náà gbogbo ìdí tó ń sínú ọlọ́njẹ́ kó wúlò fún akọ́lẹ̀sọ́ láǹfààní láyé àti láàrínkì àmà àwọn fi jẹ́ kan tuntun náà fi gbọ́dọ̀ gbogbo apọ́tọ́mì kó jẹ́ káṣẹ́ orí láyé àti láàrínkì àmà pàtó jẹ́ náà ti fòkè tó gbogbo alẹ́sàn àwọn fáwọn alẹ́ẹ̀kẹ́ tó náà kó bá sọmọ́lẹ́sàn kó bá sọ àlẹ́jẹ́ náà ti fòkè kó bá fi dúpẹ́ fún wọn inṣàlá lókùn tèmi ní Abdulrazak béèrè tètè ní lórí jákà yíyọ ni ẹjọ́ ẹnìkan bẹ̀rẹ̀ pé aláìní ni miskin ni àmọ́ wọ́n wá yọ jákà fún masha Allah jákà tí wọ́n yọ fún yìí ó pọ̀ débi pé to the extent ó lè ó tó jẹ fún ọ̀sẹ̀ méjì sọ́sẹ̀ mẹ́ta ní tó pẹ̀dẹ̀ ẹjọ́ ìbéèrè mi náà ni pé ìjẹ́ tí wọ́n ẹni bẹ́ẹ̀ wọ́n ẹni ẹgbẹ́ mi kí ìní okùn tó wọ́n yọ jákà fún mi ìjẹ́ òun náà ní èyí tí wọ́n yọ fún yẹn tó lè mú bẹ́ẹ̀ kó yọ ti àti tàwọn ìyáàlè rẹ̀ lórí kí tó pọ̀jù tó bá yọ ti ti ẹ̀gẹ́ ti ìyáàlè ẹ̀gẹ́ náà tuntun sẹ́kù lẹ́gbẹ́ tó jẹ́ fún ìfijọ́ mẹ́wàá àdúrà irú ẹni bẹ́ẹ̀ zakatitiri bèèrè mi kò jù báyìí lọ ẹ̀dàkù ẹ̀tẹ̀tẹ̀ bá wa ṣe àlàyé ẹ̀ kó tó di pé àsìkò ìgbàkà tìrìtìrì yóò tó tó ọlọ́run sọ ìlú àti kọfù ẹ̀yà fáwà ló ilẹ̀ ọlọ́wọ́ sẹ́yìn náà ẹni tí ó tí wọ́n yẹ zakatul fitr fún tó ní ìpé yóò tó jẹ lẹ́yìn ọdún yóò tó bá tó jẹ kó náà yọ ló fi dáa jùlọ ó tún náà ló fi wọ́n ti fún yẹn ó náà ti kó mísíkìnì ó ti kó lára ìlú ti jẹun tó nínú inú ètò níyẹn kó má pé ètò wà pé ètò wọn jẹunjọ yẹn yóò tó oúnjẹ ẹ̀ náà kó náà yọ ló fi dáa jùlọ ó di wà pàápàá jùlọ tó lọ máa ní kó lè yọ kó tó lọ sí ìdì níjọ náà ọlọ́mọta gba gbogbo ìtàbá sí mọ́ta gbà lẹ́sì fún ẹnìkọ̀ọ̀kan wọn lọ́ọ̀bà tálíkà mí ni kó mi bí òun ṣe tálíkà tó adùrẹ́ pápájúlọ ní Nàìjíríà wà yìí pápájúlọ ní Nàìjíríà wà Nàìjíríà wà yìí ìlú ọlọ́rọ̀ ni àmáwọn aráàlú yẹn olùsìn ni wọn ọlọ́run kó bá lé òkìkú ìlú tó wà ní OPEC tó tù tí wọ́n ń ta ọmọ ìlú ọmọ ìlú ọ̀láyìí ẹnìkan péré yóò kó owó yẹn mílíọ̀nù kò bá nínú iná yóò lè kó sínú kànga yóò kó sínú sọ́kàwé kò mọ́ ìlànà àwọn kàlàwọ́ yẹn lòmí ọlọ́ọ̀bá wọ́n sọ ọkọ̀ ọlọ́mú kàgbẹ́ ìgbà yìí tó lọ sí èsì lórí dọ́là àbí lọ́wọ́ bá mọ́pọ̀sọ̀ wà nù èsì ọmọ ènìyàn orí èsì lò ẹgbẹ̀ pé èsì ẹ̀dẹ̀ dáfà lánàá gbátà ń fẹ́ kí jùmọ̀ àti mọ́wọ́ máa sí ọwọ́ ó sì tutù sí ọ yàtọ̀ ọlọ́wọ́ bá dúró wọ́n lẹ́sàn rẹ̀ kájẹ̀ máa náà kádáwó náà sí àwọn tí wọ́n ń torí èsì ẹbá wà níta dáa gbọ́ láti níta ẹbá ti wọnú ara ti báyìí yóò tutù abẹ́bẹ̀ nìkan mọ́ rí bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan tó bẹ̀rẹ̀ nígbà tí nígbà mo fi wọlé oṣù tù. ọlọ́wọ́ sọ̀wọ́ kẹ́ra mi ti fi náà kẹ́ra mi ti fi náà ilé yìí kò sí jẹ́ ń tiẹ̀ kí ni náà máa ń ṣe ó ní yé kí ni náà máa ń ṣe ó ní thirty eight thousand wọ́n fi tún ṣe àti four ten thousand wọ́n fi tún yẹ̀ ṣe ó ní eléyìí thirty eight thousand so naam ó di èyí tó bó ṣe rí nìyẹn kátó ara méjì sí ibà báyìí kára méjì sí ibà báyìí àbí kára ètí tó máa gbé kó tó máa fẹ́ bí fòó ó di èyí. ẹ̀rù ń tẹ̀ ẹ́ ju sọ́ńbélò. ẹ̀hẹ́n ah ndí ò dambele nìkan kọ́ ló dáa fún wọn dáa fáwọn náà kọ́lọ́ kó lé òsì kó gbèjà yìí òun náà ni mo ní kọ́lọ́ bá lé òsì kó kọ́lọ́ fáwọn náà ló wà láti bẹ̀rẹ̀ ká náà.